asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu àdá ọpẹ́ fún Ọlọ́run ọba tí ó ga jùlọ ọba rẹdà àtọrọ ìkẹ́ àti ìkẹ́ tó pọ̀ fún aṣíwájú ọ̀gá wa oríire wa nabi muhammad sallallahu alayhi wa sallam àti wọn àti àwọn ará ilé àti wọn àtàwọn sahaba rẹ̀ Ọlọ́run kó bá kẹ́ gbogbo wọn Ọlọ́run kó sì bá wa gẹ̀ wọn àwọn tó wọn ti lọ nínú àwọn afẹ́yẹsì àwọn ẹni Ọlọ́run bá kẹ́ àwọn tó kù láyé lórí Ọlọ́run bá wa dúró tì wọn náà mùsùlùmá àtúndé lórí àwọn ọ̀rọ̀ tí àlùfáà wa Ahmad Yusuf tí wọ́n mú wá pápá sọ̀rọ̀ lórí Jawahirul Ma'ani fídíò tí mo kọ́kọ́ ṣe mo fi sọ̀rọ̀ lórí Hizbu Saifi ọ̀rọ̀ kù lórí ẹ̀ but màá fi kún ọ̀rọ̀ tí mo fẹ́ sọ tó bá dọwọ́ gbẹ̀yìn eléyìí ṣe rí ọ̀rọ̀ kan àti mo kọ́ fẹ́ kó jẹ́ kó yé wa Sheikh Tijani sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ wọn wọn ní idha sami'tum anni shay'an wọn ní tẹ́ ẹ bá gbọ́ nǹkan kan nípa mi fazinuhu bí mizani shari'i ẹ gbé sí kíni o ẹ fi ṣẹ̀ríà islam ẹ fi ṣe òṣùwọ̀n pẹ́rẹ́gì tẹ́ fi wọ́n ìwọ̀n afákọ̀hu tó bá ṣe déédéé ní ṣẹ̀ríà islam sọ fakhuduhu ẹ gbà wa in khalafahu tó bá yapa ṣẹ̀ríà islam faturukuhu ẹ fi ẹ má wulẹ̀ lò eléyìí ni ọ̀rọ̀ eléyìí ni mo fi ṣe premises kíni o ọ̀rọ̀ mi ní alẹ́ yìí lórí ọ̀rọ̀ Jawahirul Ma'ani tí àlùfáà wa Ahmad Yusuf tí wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀ mo ti sọ nínú fídíò tó lọ yìí pé Jawahirul Ma'ani àwọn ọ̀rọ̀ tí àwọn mòrídìí Sheikh Tijani tó tán gbọ́ lẹ́nu wọn tí wọ́n kọ́ lẹ̀ pàápàá jùlọ Sheikh wa Razim tó kọ́ lẹ̀ pé Sheikh Tijani sọ báyìí báyìí báyìí báyìí àwa ni ẹ mú wa èyí ìròrí islam nínú jawari maani afáwa jáde wọ́n mú àwọn ọ̀rọ̀ wá wọ́n ṣe mú wádìí sí náà ṣe rí nǹkan kan tí mo fẹ́ ká mọ̀ ni wípé ṣẹlẹ islam jẹ́ kó yé wa wípé a ò gbọ́dọ̀ sọ ntẹnìkan ò sọ ẹ má parọ́ mọ́yàn ntẹyìn ò bá wí ẹ má sọ anabi islam gan sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé ẹ má parọ́ mọ́ mi alifa wa. Ahmad Yusuf wọ́n tú Jawahirul Ma'ani bọ̀ bí wọ́n ti ń tú màá pè lọ́nà méjì wọ́n ń tú báwọn ṣe rò nínú ọkàn wọn wọ́n dẹ̀ tú wọ́n ń tú pẹ̀lú ìtumọ̀ tí ó ń lọ tán rí níta báyìí ìtumọ̀ tó ń lọ yẹn tó bá ti wá dà nìkan kì í níyàn á sí ẹ jẹ́ ń fún alápèjúwe ìtàn wọn Jawahirul Ma'ani pọ̀ but màá sọ̀rọ̀ lórí mẹ́ta ń bẹ̀ ìdí tí màá fi sọ̀rọ̀ lórí mẹ́ta ń bẹ̀ ìdí yẹn òun náà ni wípé jawabir ma'ani tẹ́ rí yẹn ní tó wà lọ́wọ́ yín yẹn kò kí n ṣe original copy ló wà lọ́wọ́ yín tẹ́ kò kí n ṣe original copy mo tó wà lọ́wọ́ yín tẹ́ ń yẹn kò kí n ṣe original copy mo dẹ̀ ń lẹ́rìí ẹ̀ lọ́wọ́ ẹ̀rí yẹn Ọlọ́run má parí sọ yìí sọ àwọn ẹ̀rí pé tẹ́ ń yẹn o kò kí n ṣe original ẹ jẹ́ ká máa bá lọ nínú ọ̀rọ̀ tí àlùfáà wa Ahmad Yusuf tí wọ́n mú wá wọ́n ní Sheikh Tijani sọ wípé alkaunu kulluhu huwala gbogbo ayé ayé ọlọ́wọ́n ọba ni ọ̀rọ̀ yìí wọ́n ṣàbòsí mímọ̀ wọ́n ṣàbòsí mímọ̀ wọ́n tún wá parọ́ mọ́ Sheikh Tijani ọ̀dí Allahu ta'ala àbòsí mímọ̀ ni pé ibi tá a fà fẹ́ lónìí kan là á fà yọ àfa ò ka ọ̀rọ̀ tó wà lókè kò ka ọ̀rọ̀ tó wà nílẹ̀ kódà ọ̀rọ̀ pé alkaulu kulu huwala Sheikh Tijani kò ń ṣe pọ̀rọ̀ tí wọ́n sọ nìyẹn ẹ má bá ní ká lọ ní page one eighty six ọ̀rọ̀ ń bọ̀ wá bọ̀ kí n gbé níbi tí ọ̀rọ̀ ó ti níyanjú ṣégun sọ wípé vadhatu pàápàá ọlọ́run pàápàá ọlọ́run gaibun kọ̀kọ́ ni la tún ọkọlù wàlà tudrak tẹnìkan ò lè rí tẹnìkan ò lè ró wà má zọ̀hárà fi ùjúdì yìí in tó hàn nínú ayé tá à ń rí yìí ilà bilmartabati fi wáyé olùhíyà yẹni pé má zọ̀hárà fi ùjúdì yìí in tó hàn nínú bíbẹ ọlọ́run òun náà ni tó jẹ́ martaba olùhíyà kí wàá ní olùhíyà yẹn òun ni tàwájú ùjúdì kullihi ilayhi òun ni kí gbogbo ntọ́lọ́run bá dá kó dájú kọ́ ọlọ́run bil pẹ̀lú ìjọsìn wàlùkùdùn àti kíni àti ìtẹ̀ kọ̀kọ̀rọ̀ fọ́lọ́hun wàtàzàlúlì àti ìyẹpẹrẹ ara wọn wàlmàárífà àti ìmọ̀ wàtẹ̀síbí àti ìmọ̀ fọ́lọ́hun bá mọ́ wàsùjú àti ìforíbalẹ̀ fọ́lọ́hun wàláwọn eléyìí ní kíni o ló wà lábẹ́ kíni tawhid olùhíyà inú mi dùn pé abẹ́lẹ̀ yìí ń bẹ nínú gbogbo àkídà tó wà tawhid olùhíyà kí là ń pè gbogbo tí Sheikh yìí náà ní torí ẹ̀ láwọn Tijaniya wọn ò ní àkìdá àkìdá kèfèrí ni wọn òun la kàkàlẹ̀ yìí sí o ṣé jẹ́ ní tawhid uluhiyya òun la kàkàlẹ̀ yìí ṣé òrìjà ni wọ́n ní fama fiha zarratun kharijatun min hadha al-maidan kò sí nǹkan kan bó tilẹ̀ wù tó mọ bí ọmọ náà gún ní ti ń bẹ́nu ayé yìí tó jáde kúrò níbi tawhid ìlàhíyà yìí gbogbo wọn ni wọ́n ń sin lọ́hùn kódà ntí eṣe èèyàn wọ́n ń sin lọ́hùn àwa la àmọ́ bí wọ́n bí wọ́n ti ń sin lọ́hùn wọ́n ń tẹ kọ̀kọ̀rọ̀ fọ́ lọ́hùn bẹ́ẹ̀ sì ni kí ni wọ́n ń fọ́ lọ́hùn ọba mọ́ ṣé wàá ní tọ̀ ọ̀rọ̀ tó ṣíwájú wípé fìtàsátúrì fil pé má fìtàsátúrì fil àkùwáni min ajabi kí gbogbo ohun tó pamọ́ nínú ayé tá a wà yìí kò sí mọ̀ nbẹ̀ balikaunu ha ainu ha mímà nára ajaba gbogbo tó pamọ́ yẹn ibẹ̀ náà ni ọlọ́wọ́n ọba ọba àlékè ọlá ló fi báwọn ìdálò gẹ́gẹ́ bá a ti ń rí i ibi tí mo wá fẹ́ lò ń bẹ̀ ṣé òwú wa ń sọ wípé nínú ọ̀rọ̀ wọn wọ́n ní ìtumọ̀ balkaunu bal alkaunu kulluhu ainuha ìtumọ̀ yìí pé ayé tá à ń rí yìí ìtọ́lọ́hún fi bá ayé lò òun náà ní kí ni tawhidi uluhiya sísin lọ́hún ìtẹ̀kọ̀kọ̀rọ̀ fọ́lọ́hún wọ́n túmọ̀ ẹ̀ ní pé al-wujudul mutlak bíbẹ nìkan bíbẹ gbogbo wujudul mutlak bíbẹ pọ̀nbélé wọ́n máa nà káwọnù àìní ha ìtumọ̀ àìnù yẹn sọ̀rọ̀ torí nígbà táwọn fẹ́ tu onítúmọ̀ pé al-kaunu kulluhu ha gbogbo ayé òun náà pàápàá wọn wá pé máa na káwọnù ha yẹn wípé ayé yẹn òun náà ni pa òun náà ni ojúlówó tọ́lọ̀ fi bá ayé lò tọ́lọ̀ fi olùhíyà ní tọ́lọ̀ fi báyé lò òun náà ni wípé sheikh wa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wípé sọ́ra káwọn làhá mirat mirat ayé ó dà gẹ́gẹ́ bí dígí ni fọlọ́n wa subhanahu wa ta'ala wọ́n fi sọ̀rọ̀ ni pé ayé ó dà gẹ́gẹ́ bí dígí tàtàrà àfihì tọ́mọ fẹ́ mọ̀ nípa ọlọ́run tí ń wo tọ́lọ́run bá ń ṣe ìlà àyàfi pé anna ba'adọ nance ó wà nínú àwọn èèyàn kọ̀wíyà núrùhù tí ìmọ́lẹ̀ tiẹ̀ tó lágbára fàṣáhádà limirat ń rí dígí ìyẹn glass ó dígí wàṣáhádà tajalli bẹ́ẹ̀ sì ni ń ń rí ntọ́lọ́hún fi hàn nínú ẹ̀ ń ń rí ntọ́lọ́hún fi báyé lò ń dígí rè ayé ni ń rí ń rí gbogbo fi ni awon ibada idosin oluhiya ori o gbapere ayere taohidi oluhiya re shewani wa ma n da n fa nuruwu eniti ma le ti e bawale ro ha limutajali filmi art yio ma n ri eniti yio ma n ri nkan yio ma n ri ntola n fi ee bono ti firare han ni o ma n ri ninu digi wa wujudi limutajali ríwá rí bọ́lọ̀ ti fira rẹ̀ hàn yẹn o gàtọ́ àlẹ́ ìlìmìr àti rírì yẹn yóò di lójú kò ní di orí dígí mọ́ fàlàyàrá gẹ́ìràwù kò wá ní rẹ́lòmíì lẹ́yìn bọ́lọ̀ ti fi ira rẹ̀ hàn yẹn nìkan ní wọ́n rí kò ní rí ayé dígí yẹn kò ní rí mọ́ àwọn ní irú ohun tọ̀hún yẹkúlù irú ẹni yẹn tí ìmọ̀lẹ̀ tiẹ̀ tó kéré yẹn tí ìmọ̀ tí ìmọ̀ tí ìmọ̀lẹ̀ rẹ̀ lẹ tẹ́sí pé kò rí ayé ọlọ́run ọba tó fira rẹ̀ hàn sínú ayé pẹ̀lú bó ti fira rẹ̀ hàn sínú ayé ọlọ́run yẹn ní rí ohun tọ̀hún yẹn yóò mọ̀ wá sọ yìí pé alikawunu kulu hu wàlá ó tọ̀ yóò mọ̀ wá sọ yìí pé ayé o gbogbo ẹ̀ náà ọlọ́run ni ṣé wá ní ìdáàfì núrì yìí torí pé ìmọ̀lẹ̀ rẹ̀ tó kí ni ìmọ̀lẹ̀ tó lẹ́ni ṣé wá ní àmọ̀ ẹ̀rí máa ń kọ̀wéyà núrùhù ẹni tí ìmọ̀lẹ̀ tiẹ̀ bá lágbára dáadáa fàyẹ́sì hadulmirat yóò máa rí dígí yẹn yẹn ni pé ayé yóò máa rí wàlì mùtàjẹ́lì fíhá yóò sì máa rí ọlọ́run tó fira rẹ̀ hàn nú ayé wàyí wọn tí kúlà mẹrìtàbàtì akọha yóò wá fún kọ̀ọ̀kan ní kíni yóò fún kọ̀ọ̀kan ní kíni yóò fún kọ̀ọ̀kan ní ẹ̀tọ́ rẹ̀ minal hakikati wal khaliqa fala yahajubu wáhidu anil akhar ìkọ òní dìkan lọ́wọ́ yóò mọ̀ wípé ìtọ́lọ́hún dárè ọlọ́run ọba subahana wa ta'ala n ti ń bẹ nú ọ̀rọ̀ yìí rèé àmọ́ àlùfáà wa nígbà tó fẹ́ tu kò tu jálẹ̀ oníṣẹ́ ìjánu sọ wípé àlìkáwọ̀nì kúlù húwà là ẹ jẹ́ ká máa ṣe àmánà ìlmíyà ẹ má jẹ́ ká parọ́ ọlọ́wọ́n ò fẹ́ irọ́ òun ni mo kàyà lè yé o tí ò bá rí bẹ́ẹ̀ kó ní kálukú lọ léwu page one eight page one eighty six ẹ rí i pé nígbà yìí ṣé ìjánu fi rinlẹ̀ pé ẹni tí mo lẹ̀ tiẹ̀ ìpètè bá ti sọ pé gbogbo àlìkáwọ̀nì Allah Allah ìyẹn lójú lórí àmọ́ ẹni tí ìmọ́lẹ̀ tiẹ̀ tóbi dáadáa òun tọ̀hún yóò mọ̀ yí pé miratu dígí ọ̀tọ̀ ọlọ́wọ́n bá tó bó ti fira rẹ̀ hàn ọ̀tọ̀ yóò wá fún ìkọ̀ọ̀kan ní tiẹ̀ yóò fún ayé gbogbo tí ó ṣe ní ìbádà yóò fún ọlọ́wọ́n bá ọba àlékeọ́lá yóò fún ní tiẹ̀ kò ní í dà á pọ̀ pé ọlọ́wọ́n náà ni eléyìí Allah eléyìí Allah ọ̀rọ̀ yìí clear báyìí dáadáa ayélujára wo ara irọ́ tí wọ́n pamọ́ Sheikh Tijani rèé torí Sheikh Tijani sọ wípé wọ́n máa parọ́ mọ́ wọn wọ́n béèrè pé ṣé wọ́n ò sì parọ́ mọ́ yín wọ́n ni wọ́n parọ́ níṣẹ́ òfin ní ìdásẹ̀ mi tù á ní ṣe àǹtẹ́ bá gbọ́ nǹkan kan nípa mi fàzínú bí mi zani ṣẹ́rìn ẹgbẹ́ síkì ní ojú ojú òṣùwọ̀n ṣẹ̀ríà eléyìí sì bàbá gbèsè jẹ́ òṣùwọ̀n ṣẹ̀ríà ó lọ ṣé ò jẹ́ kó yé wa pé ọlọ́wọ́n bá wà ní kí ọlá kò dàrú ìtòsí dá o kò dàrú kí n tún wá mú wálé kejì ọ̀rọ̀ tí àáfàá tún sọ lórí wípé ìyẹn Jawahirul Mahani ní page seventy six tí wọ́n sọ wípé Sheikh Tijani sọ pé àwọn tí wọ́n ń bọ òòṣà òòṣà tí wọ́n ń bọ yẹn náà ọlọ́run ọba náà ni wọ́n ń forí balẹ̀ fún wọn ní Sheikh Tijani sọ bẹ́ẹ̀ àmọ́ wọn ka ọ̀rọ̀ tó wà lókè bẹ́ẹ̀ ni wọn ka ọ̀rọ̀ tó wà ń sàlẹ̀ èyí tí wọ́n fẹ́ lò nìkan náà ni wọ́n mú eléyìí kò sí àmánà ìlmíyà ń bẹ o ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run subhanahu wa ta'ala bí mo ti fẹ́ ka yìí ìwọ náà lè wájà ráìrù màá ní kọ́ ọmọ kà ní page seventy six sọ̀rọ̀ mi yí báyìí Sheikh Tijani ń bọ̀ wá wọ́n ń bá rọ̀bọ̀ pẹ̀lú pé àwọn mahaba ìfẹ́ ọlọ́run wọ́n ní wal mahabatu rọ́bíà wọ́n ní ẹ̀rí ìfẹ́ ẹlẹ́ẹ̀kẹrin táwọn pín sí òun ni al tó jẹ́ gbogbogbò wàhíyà lil kufar ń bẹ fáwọn kèfèrí ká sọ àwọn kèfèrí ẹ̀ṣà fa innahum yuhibbuna la àwọn kèfèrí náà ń fẹ́ràn ọlọ́run mahabbatal uluhiyya wọ́n fẹ́ràn ẹ̀ nífẹ̀ẹ́ pé ọba táwọn máa jọ́sìn fún lima huwa alayhi min kamal uluhiyya torí pé pípé ìjọsìn pípé ọlọ́run bọ́lọ́run ti pé tó tó sì nídìí jọ́sìn àwọn kèfèrí náà fẹ́ jọ́sìn fọ́nà wọ́n fẹ́ràn bẹ́ẹ̀ àmọ́ kí ló ṣẹlẹ̀ kí nìkan tí ó ṣẹlẹ̀ wọ́n á ní kàlí yahudi ẹ̀ ra yahudi àwọn yẹn àwọn yẹwúdí wọ́n fẹ́ wọ́n gbà pọ́lọ̀ ń bẹ wọ́n sì gbà pọ́lọ̀ ń bá pé wọ́n sì ń fẹ́ràn ọlọ́run àmọ́ nínú ibi kíni o nínú ìlànà tí ò dáa làwọn ń gbà sí lọ́hùn lọ́n ń gbà fẹ́ràn ọlọ́run ṣé wàá ní wà mínihùn ń bẹ́ẹ̀ náà kò fáàrù ta wí ẹni tó jẹ́ sí pé man ahabba Allah ta'ala ẹni tí ń fẹ́ràn ọlọ́run gánà tán mínihù ó ṣe mistake mistake ó wà lọ́wọ́ ẹ̀ ó sì lóun náà ń fẹ́ràn ọlọ́run binisibati olùhíyà lìgẹ́rì yìí ó wá gbé ìjọ lọ́hùn ìsìn lọ́hùn ó gbé fún nǹkan míì ó sì lóun fẹ́ràn lọ́hùn ìsìn lọ́hùn yẹn ó gbé fún kíni ó gbé fún nǹkan míì ilá àyàfi pé anal hakos wà náà ọ̀rọ̀ àwọn ọba àlekíọ́lá tajalla lahum fi tilkan albas nǹkan míì ti ń rí yẹn ibi tọ́lọ́hún dájú ẹ̀kọ́ ni yẹn ni pé ọlọ́hún ibi tọ́lọ́hún fira rẹ̀ hàn sí nìyẹn gẹ́gẹ́ bí ẹni pé àdìsí náà sọ tó ní pé ọlọ́hún ọba àlekíọ́lá ẹni tí ó mọ̀nà ó ti ní kó mọ̀nà ẹni tí ò ní mọ̀nà ọlọ́run ti ní ò ní mọ̀nà ihun tí ò ní jẹ́ kó ń tọ̀hún mọ̀nà yẹn ọlọ́run ti gbè tí òun tọ̀hún náà ń wá ọlọ́run ó wá rò pé bẹ̀rẹ̀ ọlọ́run bá wà ní. pé nínú ìgbàgbọ́ àwọn eh, àwọn eh, kí ló ń pè àwọn ẹlẹ́sìn àbáláyé wọ́n gbà wípé olódùmarè ń bẹ ọba tó dá gbogbo ayé àmọ́ ànábì tó rán sáwọn o Ọ̀rúnmìlà wọ́n sì gbà ó láwọn ẹmẹ̀wà àwọn mọ̀láìkà làwọn pè ní kíni irúmọlẹ̀ àti wín ọ̀rọ̀ tiwọn eléyìí wà nínú ìwé àṣà yorùbá ẹni bá lọ léwò yẹn ni kí wọ́n gbà pé ọlọ́run wà tán pípé ní olódùmarè wọ́n sì gbà pé ó ní ìránṣẹ́ nínú ayé òun ní kíni ọ̀rúnmìlà ó sì ní tírà tọ́lọ́run fún ọ̀rúnmìlà òun ní fá bẹ́ẹ̀ sì ni elédùmarè ní àwọn ẹmẹ̀wà òun ní kíni àwọn iwin àtàwọn irúmọlẹ̀ olódùmarè sì dẹ̀ láwọn àwọn aṣojú rẹ̀ nínú ayé yìí àwọn lòṣà náà fi ń pe ọba ní kíni èkejì òṣà ibi tá a fẹ́ eléyìí tí mo sọ yìí wà ní ìwé àṣà yorùbá ibi tá a fẹ́ ló bẹ̀ ni pé àwọn náà ń wá ọlọ́run wọ́n sì mọ̀ pọ́lọ̀ ń bẹ ìyẹn lọ́run fi sọ́nù kúránì pé tẹ́ bá bi wọ́n pé tẹ́ ló dá sánmà tilẹ̀ wọ́n ní kíni Allah wọ́n ní ọlọ́run náà ni kódà nínú àyà mi wọ́n ní pé àwọn táwọn sìn yìí àwọn òjò sì fún wọn ilá líyùkọ́rì búná ilà láì zulfa àwọn fẹ́ kí wọ́n sún àwọn ọmọ ọlọ́run nìyí sheikh jani wọn ní pé irú àwọn èèyàn báyìí ọlọ́run ọba ọba àlékè ọlátàjà lálà ń fi tíríkà albas albas wọ́n ń wá ọlọ́run wọ́n wá ń rí ọlọ́run lára nǹkan tọ́lọ́run dá tí wọ́n ń sìn yẹn lìkàmáàlì uluhiyatihi fàhábùhù àwọn wá ń fẹ́ràn ọlọ́run wà ábàdùhù wọ́n ń fẹ́ràn òòṣà tí wọ́n ń eh, eh, sìn yẹn wọ́n ń fẹ́ràn yẹn e. wọ́n sì ń jọ́sìn fún òòṣà yẹn min haisula yẹn ni pé wọ́n ń jọ́sìn fún ọlọ́run wọ́n kọ ọlọ́run ọba tì í wọn wá ń jọ́sìn fún nǹkan tí Ọlọ́run bá dá ṣẹ́rí bẹ̀ yẹn o mọ̀ sọ pé ibẹ̀ yẹn a gbọ́dọ̀ kíyèsí dáadáa tí ẹ̀ bá lóun fẹ́ fi lóga tu tí ò tọrọ tí ń bọ̀ wá yóò kàn tu pé Sheikh Tijani sọ pé wọ́n ń fẹ́ràn Ọlọ́run lára wọn wọ́n ń fẹ́ràn Ọlọ́run àmọ́ nǹkan míì ni wọ́n ń sìn ìfẹ́ràn sì ló wà lẹ́nu wọn àmọ́ láyé ṣe òru wọn ò fura pé nǹkan míì làwọn ń sìn yorùbá sì ní ẹni tí ò sí lọ́wọ́ asíkí asìntọ́nà wọn bá dá yẹn ni pé wọ́n kọ́ lọ́wọ́ bá ti ibi tán wá lọ yẹn náà ntọ́nà ntí ọlọ́run bá dáná ni tó ṣé o wá sọ yìí pé wàhálì ìbára ọ̀rọ̀ tá a wí yìí yíyẹ mu'abbaru aniha bisujudi òun náà ni tọ́lọ́run bá sọ nípa pé sujud tọ́lọ́run ní walillahi yasjudu man fi samawati wal ard ọlọ́run bá ní gbogbo tí ń bẹ́ sánmà tilẹ̀ ọlọ́run bá ní wọ́n forí balẹ̀ kọ́dà ẹni tí ń forí balẹ̀ fún òòṣà tó rí yẹn igi tó rí yẹn ọlọ́run ló dà igi náà ń forí balẹ̀ fọlọ́run ni ẹ má sì lè gbọ́ ní tí ń tú yìí o Wọn sọ wípé ẹni tí ń forí balẹ̀ fún òòṣà náà ọlọ́run ni o òun ó jẹ́ kí n mú wá pé yorùbá wọn sọ pé ẹni tí ò sí lọ́hùn yóò sì kíni yóò sì ń tọ́lọ́wọ́n bá dá yẹn ni pé ó fọlọ́wọ́n bá kalẹ̀ ń wá lọ di igi igi tọ́lọ́wọ́n bá dá kò mọ̀ pé òun ti padà wá síbi ń tọ́lọ́wọ́n bá dá náà nìyẹn ó héètì ọlọ́run ó sì fẹ́ràn igi Ah, ó ti padà wá síbi tọ́lọ̀ wọn bá dà nìyẹn ṣéun sọ bẹ́ẹ̀ ṣéun wá sọ yí pé falawla annahu tajalla lahum fi tilka albasi wajazabahum bidhalika tajalli ila mahabbatihi wa uluhiyatihi tẹ́pọ́lọ́wọ́n bá wà lékeọ́lá tọ́ ẹ̀kọ́ bá tọ́lọ́wọ́n bá fira rẹ̀ hàn sí wọn ni pẹ̀lú ìfẹ́ rẹ̀ pẹ̀lú ìjọ́lọ́hun rẹ̀ màkánù yẹlẹtẹ̀fìtúrà ìlàtìlìkà lọ́sàn wọn ò bá ti bójú wa àwọn òòṣà yẹn wọn ò bá ti bójú wọn àtàwọn wàlá ayẹyẹ límúbi afọdúnlákọ́dà wọn ní ka òòṣà kún ara fọkáwá níbi kí ni ayé àbùdú àwọn tiẹ̀ sí yẹn níbi káwọn náà ń bá fira rẹ̀ hàn wọ́n lọ́nà tó tọ́ ọ̀nà Islam bó ti fi àwọn mùsùlùmí káwọn náà fi wọ́n bẹ́ẹ̀ ni wọn ò ní débi òòṣà yẹn wọn ò àwọn nípa ọlọ́run bá sọ pé lillahi yasjudu man fi samawati wal ardi ogun tí bẹ́ẹ̀ sẹ́mu àtìlẹ̀ ọlọ́run bá lọ́n forí balẹ̀ fún ṣe wá ní tau an wa karan èyí afẹ́ ìyẹn kọ̀ ìyẹn ni pé ìwọ tọ́ ọpọlọ́ ọba tì tọ́ ọ lè forí balẹ̀ fún òòṣà tọ́ forí balẹ̀ fún ògì òkúta òkúta yẹn òun forí balẹ̀ fọlọ́run ọ̀dọ̀ ọlọ́run náà lọ padà sí yẹn àmọ́ ó ṣe mistake ọlọ́run ọba ìtọ́ ọlọ́bẹ yẹn ọlọ́run ọba lọ́ba tó dáa òun ń sin lọ́hùn ìwọ wá gọ̀ ọ́ ponú òun wá lọlé jọ́sìn fún nǹkan tí ń sin lọ́hùn ó ponú ṣé ọlọ́run tó kọ́ọ̀tì òun náà ló wá lọ́bẹ̀ yẹn bílí gòrí ìwọ́n àṣọ wọn ni fakulu abidin awusajidin lirila gbogbo ẹni tẹ́ bá rí tí ń sin lọ́hùn àbẹ tí ń jọ́sìn àbí tí ń forí balẹ̀ fún nǹkan tí èso ọlọ́run fi zọ́ìrì ní gbangba fama abada wàhálà sájà ìlàlílà ntí ń sìn yẹn kò ni ntí ń jọ́sìn fún yẹn ìrún náà ń àmọ́ ńgbà tí àfa òtù wọnú tọ̀hún yẹn kò yé ni pé n ti ń foríbalẹ̀ fún yẹn náà ọlọ́run bá ní foríbalẹ̀ fún ìrọ̀ mọ́tò bẹ́ẹ̀ lọ́ọ́ ṣe gbọ́dọ̀ tí bó ti wáyé ọ́ wu ọ̀rọ̀ tó tẹ̀lé àtọ̀rọ̀ tó wà lẹ́yìn ẹ̀ ṣé wàá ní lè anna òun torí pọ́nlọ́hún wúwà lè mùtàjà lè fi tílkàl ilbas ọlọ́run ló fi ara hàn wọ́n níbẹ̀ yẹn wọ́n tílkàl mamurad gbogbo àwọn nǹkan tó wá ń jọ́sìn fún yẹn tẹ̀sílùlá àwọn kìnìyẹn wọ́n ń forí balẹ̀ fọ́nà wọn bá wọn bá lékè ọlá ṣé wàá ní wàlàwù anaha barazat lẹ́yìn barati lìkálkì wọ́n ka ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ náà lọ ibi tí mo wá fẹ́ lò níbẹ̀ ibẹ̀ yẹn náà ni pé wọ́n ní wọ́n ní láàmà àbú wọ́n ní ṣéwù sọ pé wàlì ìláwù fi lọ́gà wọ́n ní wàlì ìláwù fi lọ́gà ìkẹta gbé ní ìláwù ní kíni wàlì màbúdù bilhak ẹni tá a gbọ́dọ̀ jọ́sìn fún ní tòótọ́ òní màbúdù ló ń pè ní òun ma'bud lẹ́ẹ̀fi pé ẹ̀yin náà tẹ̀jọ́ sọ̀rọ̀ àti abitúrà yàrá ẹni kí n láàmú àbúdà bí hakim illallah ṣé wọ́n ní wọ́n ìlà ìtumọ̀ ìlà òun ní kí n àlìmọ̀ àbúdù bil haq ẹni tí kí ni tá a jọ́sìn fún tòótọ́ wà kọ́ọ̀lù hu ọ̀rọ̀ tọ́nà wá ní láìlá ilá àná níbi kí ni yàní láàmú àbúdà gẹ̀ẹ́rí ọ̀rọ̀ ní kò sí nǹkan míì tẹ́jọ́sìn fún ẹni kí ni lẹ́yìn òun ọlọ́run aw annahum yatawajjahuna li gairi yẹn pé àwọn èèyàn wọ̀nyí tí wọ́n ń sin òkúta yìí wọ́n dájú kọ ẹlòmíì tí ẹ̀rọ sí wọn lọ́run falima habatile hawulayi hafidhotun lahun le anahu muhibu mahabubuna indahu wata wajahu ilayhi bibamihi wàmọ́ta jahu le gẹ́rẹ́ subhanahu wa ta'ala fahadi mahabatile khalikili lai ta'ala yẹn ni kébọ́ ti ń sin òòṣà yẹn náà ọlọ́wọ́n bá ọba àlékeọ́lá gẹ́gẹ́ bí ìfẹ́ tó ní sí gbogbo ẹ̀dá ìfẹ́ yẹn ọlọ́wọ́n bá yóò máa fi bá wọn lò láwọn ọ̀nà míì àwọn ni. ìfẹ́ yẹn ọlọ́run máa fi bá wọn lò láwọn ọ̀nà míì lá lè anahun màrún hàn òun náà wá kakiri náà ka ọ̀rọ̀ yẹn lọ but níbi tá a ti sọ̀rọ̀ nípa oúnjẹ òun yẹn yóò sọ wípé alikaunu kulluhu lillah ẹ jẹ́ kí n wá bẹ̀yìn dáadáa. sorry sorry kì í má da ọ̀rọ̀ yẹn pọ̀ ọ̀rọ̀ yẹn ó ti yanjú yìí wípé ṣéwù ò sọ wípé àwọn tí wọ́n ń forí balẹ̀ fún igi ọlọ́run náà ló ń forí balẹ̀ fún ṣéwù ò sọ bẹ́ẹ̀ o ìtí ṣéwù sọ náà rè wípé àwọn náà ń fẹ́ràn ọlọ́run ni ọlọ́run ni wọ́n ń wá lọ ọlọ́run tó sì ń wá lọ yẹn wọ́n gbàgbé ọlọ́run wọ́n wá lọ bí òòṣà àwọn táwọn forí balẹ̀ fún yẹn àwọn kìnnìún náà ń forí balẹ̀ fọlọ́run àfa wa eléyìí tẹ́ tú yìí kò ṣe déédéé o kò sínú nǹkan tó wà nù Jawahirul Ma'ani o bákan náà nínú ọ̀rọ̀ wọn tí wọ́n sọ ní page three thirteen tí wọ́n sọ yìí pé ṣéwù ó máa sọ fún mòlúdi rẹ̀ yìí pé ìmọ̀nì mi èmi ní kọ́ ọ sọmọ́ ẹ jẹ́ ká lọ ọbẹ̀ three seventeen ló wà three seventeen three seventeen ibẹ̀ làwà yìí ibi tá a fà mú wa àáfà ò ka ọ̀rọ̀ sẹ́yìn hmm, sorry three seventy three ló wà ibi tá àáfà mú wá àáfà ò ka ọ̀rọ̀ sẹ́yìn rárá àtọ́ ẹ jẹ́ nǹka three seventy three yẹn tí ó wà ń bẹ̀ fún wa káwa náà kájọ fi ti ara wa gbọ́. three seventy four àáfà sọ pé nínú Ibriz ẹnì yẹn ní pé òun gbọ́ tí sheikh sheikh jani sọ pé aṣẹ́yìkù lè murid sheikh sí muridi rẹ̀ fi ìdárajà wọ́n wà nípò kíni láyàlá ẹ̀ eh, eh, muhammadu rasulullah ṣe bí wọ́n ṣe bàlágà àwọn adágbẹ́ ní tẹ̀síbíù tẹ̀mísì àwọn adágbẹ́ ní tẹ̀síbíù àbíbẹ̀kọ́ ṣé ó dàbí ìgbà táwọn sọ pé láyàlá ò kí láwí tẹ̀lé o muhammadu rasulullah yẹn ni pé muridi àti sheikh rẹ̀ muridi gbọdọ̀ dúró ti sheikh rẹ̀ pẹ́kípẹ́kí bọ́mọ kéwú tí ó kéwú ti dúró ti àfáà rẹ̀ kìí ṣe ike bóyá ó gbé ṣéwù rẹ̀ sípò ọlọ́run rọ wọ́n sọ kí mùrídìí àti ṣéwù rẹ̀ bí dárájà yóò wà níbo kí ni o láyé láwọn mọ́tò sílá bípò kẹ́límọ̀ yẹn ṣe wà síra wọn tá a bá ní aṣahadu aláìlága ìlàlá kí láì tẹ́lẹ̀ o láyé láwọn mọ́tò sílá òun láì tẹ́lẹ̀ bẹ́ẹ̀ náà ni mùrídìí ṣe gbọdọ̀ jẹ́ sí kí ni o ṣéwù rẹ̀ torí pé ó fẹ́ kẹ́kọ̀ọ́ ni wọ́n á sọ̀rọ̀ wọ́n ní fa ìmánu wọ́n ní ẹ̀rí ìmánu mùrídìí mu'allaqun bihi ó so mọ́ imani ṣéwù rẹ̀ ìyẹn ni pé ṣéwù ló fẹ́ ló ní ló fẹ́ tírẹ̀nì ìmánì rẹ̀ ó fẹ́ fi ìmọ̀ náà yóò fi mọ̀ kún tó ti mọ̀ ṣéwù wa bákan ni sáírù múri àdìníyà gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ àtọ̀rọ̀ ayé rẹ̀ ọ̀dọ̀ afárẹ̀ ni ó ti gbà ọ̀dọ̀ ṣéwù rẹ̀ ní kíni ni ó ti gbà lọ́bi jẹ́ pé ẹni tí ó jẹ́ ṣéyìkù tí ó ṣe tẹ́rìbíyà fáwọn èèyàn ó gbọ́ jẹ́ ẹni tí ó ṣe bí kíni o a rí sí ẹni tó lázàmọ kìtáàbù wà sunna òun náà lọ sọ ṣé Ibrahim bí sọ fún wa yìí pé tọríkù ta tọríkù Tìjàníyà yóò tọríkù madhili fadli wa ridwan tọríkù ọlá ni tọríkù oore àtọ́lá ni àtìyọ́nù ọlọ́run ni usisa bí sunnati wal furqan kí náà fi pilẹ̀ sunna àti kíni àti alukur'an ni wọ́n pilẹ̀ so wà nínú mọ́jẹ̀mú tàríkà ẹni tí yóò jẹ́ tí yóò tóun náà fẹ́ tọ́jú yàn tó fẹ́ rí yàn ó gbọ́dọ̀ mọ kìtàbù wa sunna lọ́fi ń sọ wípé mazahabu náà hádá ojú ọ̀nà tòrí kan wọ́n ta wà yìí sẹ́yìn mùkọ́ yíyà dúnbílì kìtàbù wa sunna àdèmọ́lẹ̀ pẹ̀lú kíni Qur'an àti hadithi famanlam yẹkira ẹli Qur'an ẹni tí o bá ti mọ Qur'an ìka wàlám yẹriwi sunan bẹ́ẹ̀ ni tí o mọ hadithi ìka falẹ́ ìsàlá wùsánù fi adal majal kó má dé ibà yàrá tọ́ o má dé ibi yàrá tọ́ o tó jẹ́ sí pé àwọn tẹ́ tí wọ́n ń ṣèbàjẹ́ lórúkọ sufi tí wọ́n tẹ̀lé súnà àti alukur'an ẹ ti mọ̀ pé àwọn eléyìí ò sínú tasawuf torí àwọn yóò ti sọ pé tasawuf kìtàbù wà súnà ni ọ̀rọ̀ mi yé báyìí naam kí a má lọ jìnnà ṣéwù sọ̀rọ̀ yìí wọ́n wá sọ̀rọ̀ yẹn lọ sálẹ̀ ọ̀rọ̀ yẹn pọ̀ a máa fa òkà dé sálẹ̀ òun kàn mú bẹ́ẹ̀ yẹn ni ní ìsàlẹ̀ ọ̀rọ̀ yẹn wọ́n wá sọ pé wàkọ̀dì marra bin hadha al-maqam ọ̀rọ̀ yìí wọ́n ṣàlàyé nípa mùrídìí àti ṣéwù rẹ̀ wọ́n ti sọ kọjá Firstly, sábìn ashara ní chapter seventeen àti eighteen àti nineteen nínú Jawahirul Mahani àáfàá wa ò lọ́bẹ̀ o ó kàn ra múyìn tó fẹ́ mú ẹ wá ajá kàtì ẹ̀ lọ seventeen lásán eh, chapter seventeen yẹn ó wà ní three seventeen ibẹ̀ ni ó wà ká gbọ́ kí ni sheikh kí ni wọ́n ní sheikh Tijani sọ nípa mòrídìí pẹ̀lú kí ni pẹ̀lú sheikh rẹ̀ ibẹ̀ lọ̀rọ̀ yóò ti níyanjú o three seventeen òun náà ni mò ń ṣe lọ́wọ́ ẹ̀hẹ́n Sheikh Tijani sọ wọ́n sọ báwo ni mùrídìí ṣe gbọ́dọ̀ bá ṣéhù rẹ̀ lò wọ́n ní nínú ọ̀rọ̀ yìí wọ́n ní Sheikh ní wà á mọ̀ máyẹ̀ kìtọ́hùn nǹkan tó lè ṣòǹpìyàn tó lè gé mùrídìí pẹ̀lú ṣéhù rẹ̀ òun ni kí ni o al agradu ó láwọn ìdí kan sàwọ́ àǹkan dùnìyàwó àbí òkúrọ̀wíyà bóyá ó bá ní àwọn nǹkan kan tó jẹ́ nǹkan àkóṣàkọtayé ó wà ń bẹ̀ wọ́n ní bákan náà pé ṣéèkù láyò sàhábù wà láyò òwúrọ̀ fún ìlànà kò sẹ́ni tó lè bá ṣéèkù tó lè bá lò tó sì lè mọ́ àfọlọ́wọ́n bá rẹ̀ ọba àlékè ọlá àtúnfẹ́ ẹni tó yá sí bí kíni o ẹni tó fẹ́ bá ṣéèkù ṣe torí ọlọ́run láàlì ṣe ìǹsì wa kò ní bá ṣe nítorí nǹkan míì torí kíni ọlọ́run ọba ni ó ti bá ṣe ṣẹ́ni tó ní pé yóò bá ṣéèkù rẹ̀ ṣe nítorí ọlọ́run níwàá sọ pé wọ́n gbé ṣéwù sípò ọlọ́run àti ipò ànábì ẹ bẹ̀rù ọlọ́run ọba sọ̀rọ̀ àwọn àtàlà ẹ bẹ̀rù ọlọ́run ọba gan-an wọ́n wá ní suhuba yẹn táwọn ń sọ yẹn ni pé ìmọ̀ àyùwà líhì lèlá ìmọ̀ àyùwà líyàwó kó ń tọ̀ ń kó bá ṣéwù rẹ̀ lò kó bá ṣe lèlá ìtorí ọlọ́run ọba yóò mọ sọ wípé hadha waliyullah wa ana walihi lillah ẹni yìí ẹni ọlọ́run ni èmi náà sì ń bá a ṣe nítorí ọlọ́run ọba ọba àlékè ọlá ni wọ́n ni eléyìí ní sirul akbar àṣírí ńláńlá tó wà ní tí ó fa mọ̀ oríṣiríṣi kí ni hadratullah síbi tó ti mọ̀ lọ́hùn yóò bá ṣéwù rẹ̀ lò torí pé ẹni ọlọ́run ni mo sì ń bá a lò nítorí ọlọ́run àwa ní ẹ̀kejì ni pé torí pé sheikh nǹkan o abidul hadra òun náà ti dẹrú ọlọ́run láàfin ọlọ́run ọba ẹrú ni wọ́yà alámù máa yọ ìhìbò hadra ó dẹ̀ mọ̀ ntọ́lọ́run bá fẹ́ minal adabi nínú ẹ̀kọ́ wà máa yọ sídìlmárà àti ntí ó lè kó bàjẹ́ bọ́mi yàn ṣé òun mọ̀ òun náà wà fi kíni òun náà fi tọ́ ọmọ yẹn ètí ṣé òun sọ rèé o níbi pé báwo ni mòrídìí ò ṣe lò pẹ̀lú kíni pẹ̀lú ṣé ikú rẹ̀ tó fẹ́ tọ́ nílànà ẹ̀sìn eléyìí tá a wá sọ yìí náà ẹni tí ó kẹ́kọ̀ọ́ ní skul ọ̀gá rẹ̀ náà ni ó dúró tì yóò sì wà pẹ̀lú rẹ̀ pẹ́kípẹ́kí so ṣéwù sọ wípé wọ́n sọ pé ṣéwù gbéra wọn sí pé mùrídìí àti ṣéwù wọ́n wà nípò ọlọ́run sáà nábì wọ́n sọ bẹ́ẹ̀ o torí ẹ̀ mẹ́ta yìí ni mo kọ́kọ́ fẹ́ mú wá ná nínú ọ̀rọ̀ àlùfáà wa àfáà wa tí wọ́n da ọ̀rọ̀ rú gan o nígbà tí wọ́n ń tú ọ̀rọ̀ yìí albayan watibian níbi ọ̀rọ̀ Sheikh Tijani nígbà tí àfáà ń sọ̀rọ̀ nípa rẹ̀ àfáà sọ àwọn ọ̀rọ̀ kan tó já sí pé àwọn ọ̀rọ̀ yìí nígbà tá a lọ lè wo bẹ̀ bẹ́ẹ̀ kọ́ ló ti rí page twenty ẹ jẹ́ kí fi kún page twenty bẹ́ẹ̀ kọ́ ló ti rí wọ́n ń sọ̀rọ̀ nípa al-inkaru min aizul fam ipe sheikh tijani sọ ipe ipe sheikh tijani sọ ipe ipe wal inkaru ala sheikh abu tijani ipe sheikh ibrahim ni títako sheikh tijani àtàwọn tó ń tẹ̀lé lé sheikh tijani delilu ala sọláfin wajali ó ń tọ́ka lórí ìgbéraga àtà ìmọ̀kan ṣé wàá ní wàá nà kọ́là kànṣú sí ṣe ìgbà tí àáfàá yìí fẹ́ ka tiẹ̀ ó lọ kà níbi alhaluku alatọ̀bàkọ́tì ó ní sheikh ibrahim sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ṣé Ibrahim kọ́ ló sọ̀rọ̀ yẹn o ṣé Ibrahim ní wàhánà kọ́là kànṣúsí ipa àfa kànṣú tọ́gbìn kànṣúsí ó gbà wá nínú tíra rẹ̀ tọ́gbìn alìjẹ̀wárì wà dúrárì nínú tíra nínú tíra Shehu Sharani wọ́n sọ pé kànṣúsí ó sọ̀rọ̀ ọ̀rọ̀ tí wọ́n kà tán ní ṣé Ibrahim sọ yẹn wípé alhálùkù alátọ̀bàkọ́t àwọn èèyàn ó wà ní ìpele ìpele àmọ́ ọ̀gọ̀rọ̀ èèyàn wà fukoha àwọn àfọwọn fíkì wà mùtàsọ wífà àwọn àfọwọn sufi wà sufi yuna àrífùn àwọn àfọwọn sufi tí wọ́n nímọ̀ dáadáa kàmìlúnà tí wọ́n pé mùkàmìlúnà táwọn náà tún lè ìyẹn pé tí wọ́n pé níbi kí ni tí mọ̀ náà yí wọn dáadáa tí wọ́n tún lè fi yí àwọn èèyàn wọn àkútọ́ọ̀bù pé àkútọ́ọ̀bù ni wọ́n fakulu mankana fi haadi martaba ẹni tó bá wà ní martaba yìí àwọn èèyàn máa takò ṣe Ibrahim kọ́ ló sọ̀rọ̀ yẹn o àfa àti fò ó ti yọ ọ̀rọ̀ pé wọ́n ní Shehu Kansu sísọ ó ti yọ kó inú ọ̀rọ̀ òun kàn lọ síréètì ni eléyìí kìí ṣe àmánà ìlmíyà o ẹ má parọ́ mọ́ Sheikh Ibrahim ẹ má parọ́ mọ́ àwọn ẹni ọlọ́run ìtàwọn ẹni ọlọ́run bá ò sọ. bákan náà òun ni pé àfa òka kínní désàlẹ̀ ìsàlẹ̀ rẹ̀ ní tí wọ́n padà sọ ni pé àfa yìí Shehu Kansu sí sọ yìí pé la yunkaru ala ahadun àwọn ipe wọn ò takọ ẹnìkan límù rúurì yìí alàlẹ̀ mọ́ra sí ìgbà tó dé pé ó ń gun àwọn ipò ìjẹni ọlọ́run ìyẹn kọ́ o wọ́n ní ìwà mọ́rọ́ọ̀dù náà ń ta àgbà lọ́dọ̀ pẹ̀lú ní kí ni omi àìsùn fàhàmì níbi àgbọ́yé láàmì láàlì ìǹkaàrò mi àìsùn àká kékeré wọn ń takò wọn níbi ìdájọ́ ọlọ́run tí wọ́n sọ ọ̀rọ̀ yìí bí ṣéwù ti bí àfa yìí ti gbé wá àfa wa ní ṣé Ibrahim ló sọ ṣé Ibrahim kọ́ ló sọ ó wá pọ̀ bẹ́ẹ̀ láwọn ọ̀rọ̀ wọn tí wọ́n ń sọ mo kàn ní kí n mú eléyìí wá ni ṣẹ́rí kí wọ́n padà síbi tí tẹ́fì mọ̀ pé àwọn ọ̀rọ̀ táfà ń sọ àfà ń tu pẹ̀lú bóun ti fẹ́ nínú ọkàn rẹ̀ bẹ́ẹ̀ sì ni pé bó ti wà yìí kọ́ lórí. ṣé wàá rí mọ̀dánà ṣèjì ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ àlùhù mo sọ̀rọ̀ kọ́lẹ̀ kan gbọ́dọ̀ pé ìdásẹ̀ mi tù ánì ṣe yàn tẹ́ bá gbọ́dọ̀ kan pa mi fazinu ẹ wọ́n wò bí kíni o bí mizani sharin pẹ̀lú kíni o òṣùwọ̀n ṣẹ̀ríà èyí tó bá bá lọ ó bá lọ tí ò bá ti bá lọ ẹ̀fílẹ̀ ṣéyíkù wa áfíìsì lèmísìrí ẹ̀rí tíra òun nìí wọ́n pè ní rọ́dù akazibil mufterina ìdápadà irọ́ táwọn tán ń parọ́ pamọ́ fún kíni tán ń parọ́ mọ́ kíni alìlì yẹkìn àwọn tán já wọn tí wọ́n nímọ̀ àmọ̀dájú pa ọlọ́run àwọn á sọ yìí pé wọ́n parọ́ mọ́ Sheikh Tijani gan nínú Jawahirul Ma'ani wọ́n parọ́ mọ́ wọn gan àwọn èèyàn parọ́ mọ́ wọn láwọn ọ̀rọ̀ míì wọ́n ní ojú ọ̀nà ojú ọ̀nà kùsì mẹ́ta kazbun ikhtalaku wọ́n ní irọ́ tí wọ́n dápa géèrú eh, mọ̀ ojú ní fìkìtà tí ò sí nínú jẹ́rìí màánì irọ́ kan wà tí wọ́n pa bẹ́ẹ̀ kò tiẹ̀ sí ń bẹ̀ rárá wọ́n dẹ̀ má pè júwe irọ́ yẹn wá wọ́n láwọn yóò máa sọ pé sheikh oní page twenty one pé sheikh Tijani sọ yìí pé ẹni bá gbọ́wọ́ tọ̀rí kan yìí yóò wà ní jẹ́nà bílá ìsáábí láì ní ṣèṣirò wàrà ìkọ́ bí kò ní dìyà fi alal ìlìyìn ipò tó ga jù ní ó wà wọ́n ní sheikh Tijani ò sọ bẹ́ẹ̀ wọ́n sì mọ̀rọ̀ tí kí ni mọ̀rọ̀ tí sheikh Tijani sọ bẹ́sẹ̀ ìjìnlẹ̀ sọ yìí pé tó ṣàrùtù wíìrìdì májẹ̀mú wíìrìdì òun ni kíni kéèyàn dún ní márùn wákàtí márùn fil jama àti ní àti umuru ṣẹ̀ríyà àwọn ọ̀rọ̀ ṣẹ̀ríyà ṣé wá ní ìyákùn ó dọwọ́ yín wà ní bá sùkúrú látàlí àmàn ẹ̀ má ní fọkànbalẹ̀ rárá àtọ̀ mi mọ́kìrìlá níbi ọ̀rọ̀ náà fi dùnú bí kẹ́mọ́ wá lè dẹ́ṣẹ̀ torí pé ìfọkànbalẹ̀ sọ̀rọ̀ òun ni kíni ainul hilak òun ìparun wọn ni ṣéwù sọ nìyẹn yẹn ni pé jàrá rùmá ní irọ́ tí wọ́n dápamọ́ ṣéwù wà ń bẹ̀ ta ló wá parọ́ yẹn à ń bọ̀ wá lórí ẹ̀ ta ló parọ́ yẹn wọn ẹlẹ́ẹ̀kejì ni náà mina tẹ̀dílìs àwọn nǹkan kan tí wọ́n lọ yọ kúò ń bẹ̀ tẹ́bí kí ni wọ́n yọ kúò wọ́n yọ kẹ́lìmọ̀ kan kẹ́lìmọ̀ méjì wọ́n yọ kúò ń bẹ̀ ni wọ́n wá fún apàpèjúwe gẹ́gẹ́ bí pé ẹnìyẹn wọ́n ní àkàlẹ̀ kí ní látẹ́kọ̀rọ̀ bó sọ̀ láta wà yẹtu wọn ẹnìyẹn ti yọ kí ni ti yẹ wà á tún ó ti yọ kúò ń bẹ̀ wọn ìrọ̀ ẹlẹ́ẹ̀kejì ni ẹ wọn ní ẹ irú rọ́bẹ̀ tẹ́ pé wọ́n lọ yọ̀rọ̀ láàrin nínú ìjọ ìrùmọ̀ ní wọ́n ní wọ́n sọ níbẹ̀ yìí pé wọ́n ní ṣé òní sọ ìbí ẹni tó bá fẹ́ràn mi ọ̀rẹ́ mi látàkùlù náírù iná òní jó wàláwò kùtìlà wàláwò kọ̀tàlà sàbí náà sakọ́dà kó ń tọ̀hún kó pa èèyàn sẹ́wùntì ipe ipe iná ipe iná òní jó ń tọ̀hún wọ́n ní <laughs> wọ́n ní wọ́n ní ṣéwù tìjáni ò sọ bẹ́ẹ̀ o àmọ́ tí ṣéwù tìjáni sọ ni pé ẹni tí kódà ẹni tó pààyàn kódà kó pààyàn seventy ìdá tábà bá àdà ha tó bá túbá lẹ́yìn ẹ̀ wà tábà tù ìtúbá sì rèé tẹ̀júbù má tẹ̀júbù má kọ́bùlà ha yìí má parẹ́ ẹ̀ṣẹ̀ tíyẹn bá lè ṣẹ̀ síwájú wọ́n ní ntí wà nù ọ̀rọ̀ nìyẹn o àmọ́ wọ́n ti yọ̀ yẹn kú ń bẹ̀ torí ẹ̀ tí o bá ka Jawahiru Mahani ọ̀rì irọ́ tán pamọ́ ṣé o ti já níbẹ̀ ọ̀ sì rí ọ̀rọ̀ míì tí wọ́n lọ yọ láàrin ìlú ẹ̀ má pèjú ìwà yìí gbogbo òun ló wà nù tíra yìí tí mo kà yìí o ta ló kọ tíra yìí sheikh abisiri bisiri ni àfàgbà tìjàníyà ní masari wọn ti kún sí kọ́ lọ́nba àforíjì wọn wọn sì má gbójú tó kọ̀ wá wọn wá ní ẹ̀rí irọ́ wọn ní irọ́ ẹlẹ́kẹta kọ́dà wọ́n mọ̀rọ̀ wá níbi ọ̀rọ̀ sọ̀látìlì fati irọ́ tí àwọn èèyàn àwọn nǹkan táwọn èèyàn lọ yọ kó ń nínú jẹ̀rẹ̀rẹ̀ màá ní wọn mọrọ wá níbẹ̀ ọ̀rọ̀ yẹn wà níbi àwọn nǹkan eh, níbi tíra tí mo ń kà yìí kó ní kálukú ọ̀nà kan ni irú ẹlẹ́kẹta òun ni wíìlà tu bí bọ́rọ̀ yóò ti rí mílà àlà má tó yẹ pé wọ́n ń gbé rẹ̀ tó yẹ pé àwọn ará gan wò ní faramọ́ yẹn àwọn irọ́ mẹ́ta tí wọ́n ń pa mọ́ Sheikh Tijani lórí Jawahirul Ma'ani rè ẹ wá rí mo sọ lẹ́ẹ̀kan mo ní àáfàá wa kí ó lọ lè wá original copy Jawahirul Ma'ani o mo sì ní máa prove pé ìtò wà lọ́wọ́ rẹ̀ yẹ o complete àmọ́ ẹ jẹ́ sáyé lọ sí ọ̀rọ̀ Sheikh wa Hafiz tíra òun náà rè wọ́n pè ní atahadhir ìkìlọ̀ minal akhadhi bi dhahiril mushtari níbi ìmọ̀ wo ọ̀rọ̀ tó hàn nínú ọ̀rọ̀ kẹ́ wọn wá gbọ́ yẹn mú wọ́n ní fa iná sọ̀ríhà ibi wọ́n ní ọ̀rọ̀ tó díjú kẹwọn agbámú tó pé fa iná sọ̀ríhà ọ̀rọ̀ tí sẹ́wù ti sọ tó yanjú ń bò mí yóò inú lèmọ̀rọ́dà mi ni yóò jẹ́ kẹ́ ẹ mọ tó gbà lérò mi báyìí yẹn ni pé ọ̀rọ̀ mi ṣé wàá sọ ọ̀rọ̀ yẹn ó lè fẹ́ ru yín lójú ẹ wàá tu bó ti wù yín ẹ lọ wo bò mí sẹ́wù ti sọ̀rọ̀ tó yanjú ń bẹ̀ torí ẹ̀ ìwọ tó bá sọ yí pé sẹ́wù jáde sọ yí pé sàrátìlì fati ẹyọkan tí yẹn bá kà ó ṣe déédéé ìparí alukur'an lọ́nà sí sí ìbẹ̀rù ọlọ́run <laughs> ìbẹ̀rù ọlọ́run lọ́nu jẹ́rùmání ibi tí sẹ́wù ti ṣàlàyé àwọn ọ̀rọ̀ yìí sẹ́wù ń sọ màrátìbù pé báwo ni àwọn èèyàn tó ń ka Kùránì báwo ló ṣe rí báwo ló ṣe rí báwo ló ṣe rí òun ni sẹ́wù ń sọ sẹ́wù sọ pé sẹ́wù gbé Kùránì ah, sẹ́wù gbé Kùránì fa lórí Al-Kùránì fa kọ́dà sẹ́wù áfíìsì Misiri wọ́n sọ sí ibà yìí wọ́n sọ sí ibà yìí nǹkan tí àwọn àwọn àwọn tí sẹ́wù ń sọ nípa wọn lórí ọ̀rọ̀ tí àwọn èèyàn gbé kiri yẹn ẹ̀ ń gbé jawari ma'ani tó já sí pé kò pé òun lè ń gbé kiri òun lè ń gbé kiri ẹ lọ lè wáyé tó pé tẹ bá ti rí i tó pé pẹ̀lú ògùn ọlọ́run bíyìí ńlá àwa tí à ń lórí lórí discussion wa kọ́nà kó jẹ́ kí n rí kíní yìí ní àsìkò ibi tí wọ́n ti pín ọ̀rọ̀ tí Sheikh Tijani ń sọ lórí lórí kí ló ń pè lórí àwọn èèyàn tí wọ́n ń kà Al-Qur'ani bọ́ kí n sọ̀rọ̀ yẹn ṣókí ó wà ní Jawahirul Ma'ani ṣéwù ní ẹni tó jẹ́ sí pé kò mọ Qur'ani kà kò lè ká rárá àbí tiẹ̀ ń kà kò ló kó padà sí di àsàlátù àsàlátù yẹn ọlọ́run wọ ọlá ànábì yóò fa ọkàn rẹ̀ kúrò níbi ẹ̀ṣẹ̀ because kí láǹfààní ẹ̀ṣẹ̀ tí ń ṣe tinkan quran àmọ́ àsàlátù ànábì nínú dáadáa tó wà mẹ́lẹ́dẹ́ kí ni o yóò jẹ́ kọ́ lọ́n kó sọ ẹ̀dá kó tú ẹ̀dá ṣe wọ́n fọwọ́ ní kó mọ́nà lè ka àsàlátù fàtí ṣéwù ò ní kó mọ́ kàlù kùránì o kọ́dà ṣéwù sọ pé ẹni tí ń kàlù kùránì tó mọ̀ tú mẹ́yìn wúrí tó ga jù náà ní kí ni o kó mọ́ kàlù kùránì eléyìí wà nínú Jawahirul Ma'ani ẹ má jẹ́ ká tú bí wọn ò ti tú ẹ sì má jẹ́ kó rí òun á ní ṣéwù sọ nínú jẹ́mọ̀ á ní pé alukur'anu uwa afudọ́lu zikiri quran ní kíni òun ní zikiri tó lọ́lá jù òun ní kí lákìn ṣùgbọ́n asulukubihi rírìn ọ̀nà alukur'ani wọ́n ní aláṣàrùtì an yẹkùdìrà táálí ẹni tó fẹ́ ka kó ti ní kápá lórí kíni ẹ̀mí ara rẹ̀ fi wákìtì tìláwà lásìkò tí ń ka wípé anna rabba ìpọ́nlọ́wọ́n bàbá lékè ọláwo huwa lẹ́dí yẹt lúwa léyìí ọlọ́run ní kàlù kùránì fún wọ́wọ́ ẹ̀sìmọ̀ tí sì ń gbọ́ ẹ mọ̀ wú ọ̀rọ̀ ṣé òwúrẹ́ ni ti ń kàlù kùránì alukur'ani ni wú òun asikari tó ga jù ẹni tí wọ́n ka yẹn tí bá ń ka kó mọ̀ máa kà á ní ka yìí pé àbọ̀ ànábì ọlọ́run sọ̀kalẹ̀ ọlọ́run wa sọ fún ìwọ tí o bá fẹ́ kà á kà á ń kà á wípé ọlọ́run bá ń dájú ọ̀rọ̀ náà kọ̀wọ́ náà ni kò túmọ̀ kọ́ ọgbà fún ànábì ọlọ́run sọ̀kalẹ̀ fún un àmọ́ kí ni ọlọ́run ọlọ́run dájú ọ̀rọ̀ pé tó bá ti mọ́ ọlọ́run tó bá sọ fún ànábì pé ìtàn Musa jẹ́ ń pa fún ọ yóò wúlò fún ọ o túmọ̀ pé yóò wúlò fún ọ gan jù bẹ́ẹ̀ lọ tó bá wá kàlù Kùránì máa gbà pé ọlọ́run bá ìwọ ní ń bá sọ̀rọ̀ tó bá débi àyà má ṣe ètí ṣé òun sọ ó ṣé bóun ló wà ó ló wà inú jẹ̀wẹ́rù máa ní àwọn ọ̀rọ̀ rè àwọn ọ̀rọ̀ rè ẹ má tu bí ò bá ti yẹ kẹ́ ẹ tú ẹ má tu bẹ́ẹ̀ ẹ lọ́wọ́ original jẹ̀wẹ́rù máa ní sọ̀rọ̀ mi ti yé ẹ rí ṣẹ́kù wa avisil misiri nínú ọ̀rọ̀ wọn wọ́n ti sọ wọ́n ní lakọ̀dí òsì àfáàmù ní sọ̀ríkà wọ́n àwọn èèyàn wọ́n ti ṣìgbọ́yé àwọn ọ̀rọ̀ àwọn ń tọ̀ríkà wọ́n ti ṣìgbọ́yé wọ̀húnmi láti aláwùjọ ìmùkára wọ́n wá gbé lórí ìtumọ̀ tí ò bá ṣẹ̀rí àmú láyé síwò ayẹkúlà bíi àádùn tàbí kò tọ́ kẹ́nìkan náà wọn àfa Tìjàníyà kó tẹ̀ sọ́dọ̀ yàrá tọ̀ torí pé àfa Tìjàníyà yìí àfihàn Sufi umul kini harisuna àwọn ni wọ́n ṣojú òkúrò jù aláti bá ilé kìtàbí wà sunna lórí ìtẹ̀lé kini Kùránì àti sunna tíra ti ń kárì ó ti di báyìí ẹ lọ wa rasal khamisa sheikh kini afis misiri sheikh wani afis misiri lakodi shama ana biligamil gafil wọ́n ní a ti pàdé pọ̀ àwọn ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn aṣáájú onsufi lam yudannis Allahu aqidatu ahadin àkídà ní ọ̀kan wọn wọn ò dọ̀tí ọlọ́run ọba ọba àlékeọlá àtọ́lá àtọ́lá àtọ́lá wọ́n sọ̀rọ̀ síbẹ̀ wọ́n sọ̀rọ̀ rẹ ilẹ̀kùn wọ́n wá sọ̀rọ̀ pé torí eléyìí katabtu hadha ṣáàbù mùsùlùmí mo kọ tírà ilaykum fẹ́yìn mùrídì fẹ́yìn èèyàn litazaru lituhadhir ahbaba ẹ kìlọ̀ fáwọn olólùfẹ́ yín min tilkal àwọn àdáparọ́ tí wọ́n ń pa máwọn ẹni ọlọ́run ọ̀rọ̀ wọn tí wọ́n yí síbòmíì kí wọ́n jáwọ́ ń bẹ̀. àwọn ni wàkọ́dì bàyíyànà màṣá ìkùnà ṣàbẹ̀sẹ̀mẹ̀sì ni àwọn àfa àwọn nítorí kàtìjàníyà wọ́n ṣàlàyé wípé àwọn àlẹ́dínà sọ ìbùnáhùn táwọn táwọn táwọn bá táwọn bá wọn rìn àtàwọn àfa àtiwọn náà wọ́n ṣàlàyé àwọn ènìyàn sì ni wọ́n ṣàlàyé àwọn ènìyàn sì ni àkìtọ́bì wúmà nábì ni wọ́n ilmọ̀ wà àmàlà níbi ìmọ̀ ìkànnì níbi ká lo ìmọ̀ ìkan ni wọ́n kí ni wọ́n sọ wọ́n ní anna mayu jadu fi kútùbì tọ́ríkọ̀ yín tẹ́ bá rí nínú tíra tọ́ríkà nínú súfì mayu himu wájú anyu khalifu sábà ẹ wá dípé kí ó tako alukur'an àti sunna àbó tako nǹkan tí mùsùlùmí parapọ̀ lé lórí yẹjibu ta wílù ìtumọ̀ tẹ́ fún ẹ wo ẹ wo ó nítumọ̀ míì tẹ́yìn o mọ̀ wọ́n anna dálkàlì wájú gẹ́rù maksud èyí tẹ́yìn wo ń ta yẹn òun kọ́ lọ́gbà lérò òun kọ́ lọ́gbà lérò òun sì gbọdọ̀ gbálẹ̀ rárá wọ́n ní wàlá buddha bin amli yìí aláwájú yìí sọ agbọ̀rọ̀ gbé síbi tó dáa ni wọ́n ní wà á nà sheik ìntàn wa sọ pé shehu ló sọ mi má láàyè tó bí kò rọrùn hamlu wa aláwájú yìí sọ́ọ̀lì kárí ibi gbé sínú sẹ̀ríà fọwọ́ kẹ́dìbùn àlè irọ́ tí kí ni o tí wọ́n pamọ́ shehu ti já nínú. ẹ dákun ọ̀rọ̀ yìí pọ̀ ń bẹ̀ wọ́n mú wa nínú rìsálà yìí àwọn ọ̀rọ̀ tẹ́ pé wọ́n parọ́ ẹ̀ ti já ni wọ́n mú wa òun ni òun ló wà ní tí mo tí mo fi hàn lójú pópó yìí ẹni ẹni bá fẹ́ wò kí olólè wà. mo wá sọ̀rọ̀ kan nu fídíò mi tó tí mo kọ́ ṣe wípé Hizbu Saifi àáfàá tó ṣe ìfitá òsàlátà làbàdíyà ní pẹ̀lú sixty three wọ́n ka àwọn ọlá tó wà fún Hizbu Saifi ọlá yẹn náà pọ̀ wọ́n ka ó pọ̀ tí wọ́n bá wà lọ kà á wàá wá lọ gbé sórí òṣùwọ̀n ṣẹ̀rí àpéṣẹ̀díjáde ní ìdásẹ̀mẹ́tùm àníṣe àǹtẹ́ bá gbọ́ pa mi fazi nuhu bimi zani sẹrin ẹ fi kí ni o agbẹrẹgi sẹríà ẹ fi wọn tó bá ṣe déédéé ẹ lò ó tó bá ṣe déédéé ẹ fi ilẹ̀ ṣùgbọ́n àwọn láti àfáà náà kọ́ nípa àwọn nípa isbu sefi yìí àwa náà rí pé fi iná wọn mílẹ̀ ní mubalagat àwọn yìí báyìí àmọ́ ẹ gbé sójú òṣùwọ̀n ẹ ojú òṣùwọ̀n tí Sheikh Tijani sọ òun lẹ́ẹ̀ fi bá Sheikh Tijani lò sọ̀rọ̀ mi yìí báyìí àmọ́ mo sọ pé sefi sẹ́ <laughs> lọ́ọ̀lẹ́ kà dáadáa àwọn afáǹtọ̀rí kàtìjàníyà àti oṣùfì alukur'ani azkaru anabi ló jẹ wọn lógójù àmọ́ lọ́hún tún kẹ́ wọn pẹ̀lú àwọn àdúrà azkaru míì ṣé ibrahim sọ̀rọ̀ ṣé ibrahim sọ pé wọ inkila tó máa béèrè pé halizali wirdu naju muhammadin ṣé wíìrìdì sójú ọ̀rọ̀ anabi ni èyí sọ pé naam bẹ́ẹ̀ ni fa wíìrìdì èyí sọ pé naam bẹ́ẹ̀ ni wíìrìdì yìí o ojú ànábì ni ṣéwù wá ní ṣéwù ní wà má wíìrìdù kò sáà pé wíìrìdù kí ni zikiru lè láyé wà ráwù ẹlẹ́bẹ̀rún díwánu wọn ìrántí ọlọ́wọ́ bá nìkan ni túsọ̀ lé alẹ́ lè mọ̀kọ́tárì ọ̀rọ̀ jẹ́ kí ni àtàdé fa ànábì àyínú bàhá ànábì ẹ̀gán ni kí ni ojúlówó òtútù ojú ṣé wá ní wà má fi zikiru ṣéyìí àwọn zikiru gẹ́yìrì fàwìrìdì dídá ilé abdi àyínú dáwà ṣé wọn ní wíìrì tá à sọ yìí orúkọ ọ̀rọ̀ àti kí ni àsálàtù ànábì àti sigvaru ṣé ó ní wàá máa fi ìdíkìrù ṣe kọ́dà orúkọ ṣéwù ò sí ń àwọn òdìkìrù gẹ̀ẹ́rì àbẹ́bà wa rántí nǹkan míì kò sí ń fàwérè di ṣé ó ní wíìrì di iṣẹ́ lidai abdi fún ẹrú tó bá ní àrùn nú ẹ̀mí àìnùdàwà òun ní kí ojúlówó oògùn tí ó lò tó wíìrì di nǹkan ò kìtàbù wọ̀ súnà ni afáwa ó tún mú tíra kan wá lánàá wọ́n pè ní azabu wa orad azabu wa orad lẹ́yìn pé Seifi lọ wo àwọn àyà Kùránì àwọn azkaru nàbàwíyà tó wà ń bẹ̀rẹ̀ pẹ́tẹ́ ṣé wọ́n wà ń lọ wà yìí tó lọ kà á kà á látòkè délẹ̀ kà á látòkè délẹ̀ kọ́ wa sọ yìí tí kìí ṣáyà Kùránì kọ́ wa sọ yìí tí ò bá mú bẹ̀. ọ̀rọ̀ Seifi táfà ń sọ yìí mo sọ lẹ́ẹ̀kan bí nígbà tí mo ṣe fídíò aláwọ̀kọ́ wípé ẹ lè sọ wípé ẹ mọ̀ sọ wípé àdúrà yìí àdúrà kúfùrù àdúrà ẹbọ ni òun làwọn tìjàníyà gbójúlé tìjàníyà kàlùkùrá kọ́dà nínú wíìlì tìjàníyà ọgbọ́dọ̀ kàlùkùránì lójoojúmọ́ ọgbọ́dọ̀ ká kìrààtù tàdàbúrì wọ́tà múlì wọ́tà fàhùsìn bẹ́ẹ̀ sì ni ó sì gbọ́dọ̀ àdìsá nàbì ó gbọ́dọ̀ ká bí wọ́n ti tọ́ àwọn èèyàn nìyẹn ó gbọ́dọ̀ ká dáadáa wọ́n ti wọ́n láwọn skar tọ́lọ̀ ń fáwọn ẹni ọlọ́run torí pé ìwọ kọ́ ló fẹ́ torí ẹ má tọ́lọ̀ ń fáwọn ẹni ọlọ́run àwọn ẹni táwọn ẹni òní tí wọ́n ń pàkì mara ẹ̀ sáwọn ẹni àná nírú ẹ̀ ẹ̀ àwọn ẹni àkánká ló bá wà ní àwọn ẹni àná ló yẹ kí wọ́n kọ́ fún èmi náà wá challenge ẹ pé mo sọ̀rọ̀ lẹ́yìn nígbà tí mo sọ fídíò náà kọ́ yí pé nínú halkọ Sheikh Ibn Uthaymin ẹni lóhun lálàá ó wá lóhun rí àdúrà Islam lójú oorun òun wá níwò ń ṣe ọlọ́run ìdá àṣkálà aláyàl hadith tí hadith bá rú mi lójú mímọ̀ as'al lọ́wọ́ ìtàn anabi wa ni sal belawa kini asheiku nasiru dini al-albani belawa sheiku nasiru albani kọ́ra anabi tún pè ní sheiku ẹwájú mi náà bí n léèrè kẹ́sì fèsì ẹ o ẹ fèsì ẹ o àwọn sábẹ́ nígbà tí anabi islam kú tán nígbà tó ti páwọn èèyàn wọ́n kó àdìsí jọ àdìsí sọ̀yíwù rẹ̀ dọ̀yìnfù rẹ̀ àfa yìí dọ̀yìnfù ni ǹjẹ́ ẹnìkan lòun lára rẹ̀ ànábì kánábì sọ fún wọn yìí pé ẹnì yìí ni àgbà àfa aládìsí ǹjẹ́ nìkan sọ bẹ́ẹ̀ àrípẹ́ nìkan sọ bẹ́ẹ̀ ó túmọ̀ pé tí ń tọ̀hún náà sọ wípé òun rà nẹ́bì oníṣẹ́kà bá ní lẹ́ni tó mà díìsì jù tọ́rọ̀ bá díjú ó túmọ̀ pé kò ṣẹlẹ̀ sáwọn ẹni àná náà torí pé ànábì ò sọ pé sàábé kan ló mà díìsì jù ló nígbà tí sátá lórí tukú tán ànábì sọ pé ó da o nínú àwọn àfa aládìsì tọ́ka díìsì jọ o ẹni báyìí ló mà díìsì jù ẹnì kan sọ pé ànábì sọ bẹ́ẹ̀ fóun lójú oorun ó túmọ̀ wípé intanet yìí náà sọ pé ànábì sọ fóun ànábì ò sọ fáwọn ẹni àná torí ẹ̀ máa sọ pé ẹ ká ní àwọn àwọn àwọn àwọn ṣéwù yìí tí wọ́n láwọn ń gbọ́ yẹn kan mẹ́nìkan wá nínú ẹni àná tàbí bí sọ̀rọ̀ ẹ̀ fún ẹ̀yin náà mọ́rù kan ẹ mẹ́nìkan wá nínú ẹni àná wọ́n sọ pé ànábì sọ fáwọn wípé tádìsì bá rújú o kọ́dà bí Imam Bukhari bó ti ma hadisi tó ẹnìkan sọ pé ànábì sọ wípé òun náà làwọn rí ànábì ó wá ní àdìsí bá díjú Buhari ní ẹbí o ẹnìkan ò sọ bẹ́ẹ̀ àwọn àáfàá ni wọ́n rí tàmákùn Imam Bukhari pé àáfàá yìí àwọn ah! àsọ pé ah! òun ni tíra ẹni asọ́kùn kùtùbì tá a sì gbà bẹ́ẹ̀ bàtà lè Qur'an sọ̀rọ̀ mi yí báyìí ilé ìjọrọ̀ ẹ mọ tẹ́ ẹ máa sọ pẹ̀lú àwọn ẹni ọlọ́run ẹ mọ tẹ́ ẹ máa sọ ẹ má fi ìbínú sọ̀rọ̀ mo tún tún sọ ìwọ tó wà nùtọ̀ rí kàtẹ́lẹ̀ tó wà lọ jáde kó ń bẹ̀ bóyá ibi tó há sí nìyẹn o níbi tó yẹn tó yẹn bá ti há síbi tí ò da láì kò sí ní tó fẹ́ sí ìtì tí ò da náà ni yóò ibẹ̀ náà ni yóò padà sí. ṣé mo sọ lẹ́ẹ̀kan mo ní pé Jawaru Maani tá à ń yẹn t'o wà lọ́wọ́ yín yẹn kì í ṣe original copy alfawa alalmayi eh, eh, ahmed yusuf wọ́n ṣe ń bọ̀rọ̀ lọ lórí ẹ̀rọ tó wà ní ìdáwọ́ ìmọ̀ràn ẹ̀ máa bá a lọ èmi kàn mú mẹ́ta wá ní tẹ́ẹ̀sì tú mi ti mo yókù wá o àmì mi àti àti lọrọ ẹ lọ lè wá original copy jẹ̀wá ìmọ̀ràn àwọn tó bá yín wá ìtẹ́ka ẹni ká lọ mọ́tàbà bẹ̀yẹn kọ́kọ́ lè wá original copy rẹ̀ wá ìjọ original copy yẹn àwa rí a sì ní lọ́wọ́ sọ́dọ̀ mi yé báyìí ṣé wàá rí ibi tẹ́ẹ̀tì mọ̀ pé original copy tó wà lọ́wọ́ yẹn ìtẹ́ǹkà yẹn kò pé ṣé ìgbà tẹ́ǹkà tí ra ṣe Ibrahim yìí tẹ́ǹ fi ń dẹ́rì tẹ́ǹkà tí ẹ̀ ná kíjú ẹ̀ ó yẹ kẹ́ ẹ kọsẹ̀ báyìí pé ṣé Ibrahim sọ pé jairu máa ń tọ́ àlọ́wọ́ yẹn kò pé bóyá ẹ̀ rí bẹ́ẹ̀ àmọ́ àwọn òfin hàn yín tíra òun náà rí òtẹ́ ẹ̀ka lánàá pé àlùbáyà ni wà tẹ̀bí yìí àti àníyàn wà tìjáni yìí tẹ́ ìyọ́ akéètì yìí tẹ́ ń ṣáá ó yẹ kẹ ó yẹ kẹ kẹ kẹ ní page ẹ lè wo page eight bóyá kẹ máa ṣí bíi ti ń ka yìí kẹ máa ṣí ṣéwù sọ pé ìfìtìráwù kẹ́díbì àdáparọ́ àlà Sheikh Tijani lórí Sheikh Tijani wàdásù fitness àti lèbàtìbùwà bẹ́ẹ̀ ni wọ́n ti ṣèrújú sínú nusra tí wọ́n tẹ̀ nínú jẹ́rẹ́rì màá ní òun ní òun wà lọ ẹ lè wo page eight rẹ̀ ṣéwù wá sọ kí n kí n ọ̀rọ̀ ẹ̀ pọ̀ bọ̀ kí n ṣe ń ṣókí ṣéwù sọ yí pé nuska táwọn bá lọ́wọ́ bàbá àwọn tó jẹ́ sheikh abdullahi tijá ẹ eh, sheikh abdullahi iyas pé nuska asliya tí sheikh warazim kọ ó wà lọ́wọ́ bàbá àwọn nuska yẹn wá rèé ó yá pé àwọn náà wá òun làwọn fi kọ́ ọ̀rọ̀ òun làwọn gbà gbà lọ́wọ́ bàbá àwọn àwọn gba ìtumọ̀ rẹ̀ torí jàwẹ́rù màá ní mo sọ́lẹ̀ kan mo ní wọ́tọ́ fẹ́ ka jàwẹ́rù màá ní à à mo kan ló ga ò débẹ̀ o kò débẹ̀ rárá tọ́ọ̀nù torí àáfàá wa pé ó ní kuranu àwọn tìjàníyà àní bẹ́ẹ̀ ni kuranu tìjàníyà ni àmọ́ kì ṣe kuranu tàǹkà òun náà mo fi ní pé kuranu tọ́wọ́ tọ́wọ́ pé wọ́n pe tíra síbà wọ́n alikitaabu ní kíni kuranu náwì torí ẹni tí ó kà á <laughs> yóò múra bẹ́ẹ̀ náà ṣé wàá ní èyí táwọn gbà lọ́dọ̀ bàbá wọn tó jẹ́ nuska asiliya àwọn wá rí sheku abisil mesiri òun náà àwọn náà nuska asiliya lọ́wọ́ àwọn wá rí kó jọ tọ̀tọ̀ wà wọn àmúyàtọ̀ sí tí wọ́n tẹ̀ yìí tẹ́ bá lọ lè wò ṣéwù sọ bẹ́ẹ̀ ṣéwù wá ní àwọn ń wẹ́ni tí ó ràn àwọn lọ́wọ́ tí ó lè táwọn jọ pawọ́pọ̀ láti lè yẹ kíní wò pẹ̀lú ara wọn láti tẹ̀mí ṣẹwárí àlùfáà wa táǹpè ní asheik muhammad abdullahi tijani nílùú mauritania ó kọ tírà tá a mọ̀ sí adwawu àlá àsọ láti ìtọ̀ríkọ̀ tìjàníyà àáfàá yìí ni mo sọ yìí pé ó fún àlùfáà mígèrè lẹ́sì tó pè ní àrọ́dù bil hadisi wal qur'ani ala ma fi kitabi mi geri a Nigeria min al kazi wal butan àfáà yẹn lọ́kọ tíra tó pè ní mother Sheikh Ibrahim tí mo kà fún yín lónìí àfáà yẹn náà wá sọ nínú tíra yìí ní page ẹ jẹ́ n wo page yẹn kí n kà á wa page three seventy four wọ́n náà tíra yìí lọ́ọ́ lè wá o bí wọ́n ti bá yín wá tíra wá láti Kánò táwọn àjàrè màá ní wá kọ́dà tí wọ́n tún kó tẹ̀síìrì Sheikh Ibrahim bọ̀ wá ẹni kan bá yí wáyé náà kí wọ́n kó mọ́ orúkọ rẹ̀ ní kí ni àdìwáwù àlá àsọ́láti wàfíkì ìtọ̀ríkọ̀ Tìjàníyà orúkọ rẹ̀ nìyẹn ẹni kan bá yí wáyé náà kí wọ́n kó mọ́ kó ọ̀rọ̀ lè pé dáadáa nínú tíra wọn yìí ní page three seventy four ẹjẹ́ agbó nǹkan tí àfa yìí sọ ní page three seventy four èyí máa kà báyìí nínú àkọlé wọn wọn ni akitharu mi ń ṣètù mi àti xatọ ẹ̀yìn wọ́n ní èyí tó lé ní six hundred mistakes ló wà nínú kíni finosratul matbuwa ló wà nínú jawaru mahani tí wọ́n tẹ̀ tí wà fa amadu gbé dání ẹ̀ wọ́n ní èyí tó lé ní six hundred mistakes ló wà ń bẹ̀ kọ́nà lè mọ̀ òun ni mò ń ṣàlàyé yìí o àwọn ni káànà ti háàdì nusra wọ́n ní nusra tí táwọn èèyàn tẹ̀ tọ́gbó dání yẹn o jùzọ́ ẹ̀yìn ìdí méjì ni o ìwọ́n náà sì di pé nusra tó wà lọ́wọ́ rẹ̀ afámọ́ni tó wọ́n ní péjì aláwọ̀kọ́ ó jẹ́ two ẹlẹ́ẹ̀kejì two eighty eight àwọn á ní bákan náà wọ́n á ní tọ̀ wọ́n á sọ wọ́n ní èyí tó wà lọ́wọ́ àwọn o wọ́n á ní bákan wọ́n ní àtọ́ wọ́n ní mistake tó wà níbi jísù aláwọ̀kọ́ ó jẹ́ four and thirty seven mistakes wọ́n ní jísù ẹlẹ́ẹ̀kejì mistake fẹ́ jẹ́ kí ni ó jẹ́ four ó jẹ́ pé jàrú màá ní ti ń bẹ lọ́wọ́ wa fáwọn Yusuf tó ń kà yẹ o mistake ló wà ń àmọ́ ṣe wá rí mo wá sọ fún wọn yìí pé mi ò lọ kó o máa kó o bẹ̀rẹ̀ sí ka ọ̀rọ̀ Jawahirul Mahani mi ò mi ò ní jáde fèsì mọ́ fún ẹ tójú kọ́ o lọ lè wá original copy tó bá ti wá wá ni mo ti rí original copy òun rèé o ẹ̀hẹ́n á tún wá jáde á wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ sọ̀rọ̀ mi ti eléyìí jẹ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lórí Jawahirul Mahani torí àfáwọn olùsọ yìí pé àwọn èèyàn kó nsú fi kíákíá bẹ́ẹ̀ ni pé òun ló fi wọ́n síbẹ̀ bọ́n ti ń bọ̀ yìí wọ́n kó mẹ́ kíákíá kọ́dà àwọn kèfèrí gan tó wà nù kúfúrú gan ẹnìkan sọ pé kúfúrú wọ́n kó mẹ́ kíákíá ọlọ́wọ́n ba ni ó sọ ẹ̀mí wọn rọ̀ kátó wá nítorí kàtìjàníyà tẹ́ pé súnà ni ṣe é rí nínú tí mo ti yẹ kí n tún yanjú ni pé wọn mọ̀ tí mo láàrin tọ̀ríkà àti kíni àti tasawuf àmọ́ yóò di fídíò míì tí ń sàlàyé pẹ̀lú ògùn ọlọ́run pẹ̀lú ògùn ọlọ́run èyí ṣàlàyé ẹlẹ́kùnrẹ́rẹ́ so eléyìí jẹ́ àwọn ọ̀rọ̀ lórí jawaru mahani ẹ tún máa mú lọ́wọ́ àwọn ọ̀rọ̀ táwọn afá ń kà ó ń tu nítumọ̀ tiẹ̀ ní ifá tí ń bá afá sọ̀rọ̀ nínú díwáànù tí ń bá lọ́bẹ̀ ẹ rí i pé afá ṣe tú tí ń bá lọ sínú kashful ilbas ẹ rí i pé ọ̀tọ̀ ni ibi tọ́rọ̀ ń lọ ọ̀rọ̀ gba yẹ̀mínú afá gba kí ni ó gba shimali bó ti rí nìyẹn so ẹ gbìyànjú kẹ ní insaf ọ̀nà kó fa wà tí ó léwa kún ní mánì o ẹ gbìyànjú ẹ má parọ́ máwọn ẹni ọlọ́run o má parọ́ máwọn ẹni ọlọ́run o ẹ mọ̀ ní adé ṣe tọ̀rí kàrí ẹ ẹ lè ṣe é rí kò sí ọ̀nà àbáyé jiyàn à níbi tẹ́ ẹ ti gbà sẹ́ ẹ ti há síbì kan ni mo tún tún sọ pé pé há síbì kan ni sẹ́ẹ̀ torí pé àwọn èèyàn kan wọ́n ń pè mí wọ́n ń sẹ́ńtẹ̀sì nípa àfàbùlákìm a rò pé sáláfì nìyí ni àmọ̀ pé ń sunfi kọ́ra yìí ni àmọ̀ pé ń sunfi nìyí mi ò bá ti ọ̀n búlọ̀kù nígbà tí pẹ́ mo ní à ah, kì í ṣe pé bóyá a fi ń háìdì a fi háìdì níbi táwa ti gba tọ̀ríkà ni níbi tá a ti gbà ni níbi tá a ti gbà níbi tá a ti gbà ìwọ tó bá màlì kùránì tó mọ hadisi dáadáa ọ níbi tó ń lọ òun ló jẹ́ kí súnà kó mọ́ wa dáadáa àwọn àyítakò òrùngbọ̀n àyítakò ṣòkòtò àṣìkárò ànábì àká gbogbo màsúwárì tẹ̀ ń kà àwa máa kanu yàrá wa dojúmọ̀ làmọ́ka dojúmọ̀ làmọ́ka ọgbọ́n mi wọ́n jẹ́ sọ fún ọ sórí níbi tí mi ti gba owó tọ́díkà bàbá náà tó bá wò wọ́n dáadáa òní súnà gbó súnà nábì ó hàn lára wọn dáadáa torí ẹ̀ gbogbo ìsọkúsọ táwọn ṣéwù mi ń sọ tó ń pera wọn ṣéwù ò lè bá lẹ́nu wọn kì í ṣàwọn nìkan o àwọn ṣéwù pọ̀ tẹ́lẹ̀ kí wọ́n dúró déédéé lójú ọ̀nà tọ́díkà Tìjàníyà tẹ́sí pé ò ní bára ọ̀rọ̀ lẹ́nu wọn ṣékù Suleiman Sodiq bàbá ń Zaria béèrè pé dákun ta ní jẹ́ bàbá ń Zaria Sheikh Suleiman Sadiq nílùú Zaria Saudi tẹ́yìn tẹ́ ẹ lọ tẹ́ ẹ lọ sí tẹ́ ẹ sálábí tẹ́ ẹ lọ Saudi Saudi làwọn náà lọ tí wọ́n ti kéwú wọ́n sì dé wọ́n sì ti ń ṣe tọ̀ríkà kí wọ́n ti lọ wọ́n sì dé náà lórí tọ̀ríkà súnà wà lára wọn bàbá yìí dáadáa ọ̀ sì ní gbọ́rọ̀ wọn kọ́ gbọ́ kótókótó láyéláyé láyéláyé kọ́dà ṣéwù àwọn ọmọ wa lẹ́kọ̀ọ́ wọn kọ́ wa ní mìíràn gbogbo fíkìwù àjòkókò lọ́dọ̀ wọn ni àjòkókò lọ́dọ̀ wọn ni gbogbo àwọn tíra àjòkó gbà lẹ́nu wọn báyìí ni sọ̀rọ̀ mi yé báyìí torí ẹ̀ báwo rò pé bóyá àbí àfàbìlà kí mu háìdì àbí bóyá nìfà kẹkọ o nìfà kẹkọ o wàláì nìfà kẹkọ torí ẹ̀ ìwọ tí wọn náà ń ṣèbàjẹ́ tó ń fi súnfí ṣèbàjẹ́ tó ń sọ ní tíṣẹ̀dí àwùsọ Sheikh Tijani ò sọ tó ń sọ yẹn o torí tá a bá bẹ́ràn wí ká bẹ́ràn wí ẹ̀yin tẹ́yìn náà jó ń tọ̀ ríkà tẹ́ pera ilé ń tọ̀ríkà tẹ́ ń ṣe ìbàjẹ́ Sheikh Tijani ò sọ bẹ́ẹ̀ fún yín ọ̀tọ̀ ni tí ń bẹnu tọ̀ríkà ọ̀tọ̀ ni tẹ́ ń ṣe tọ̀ríkà jíjẹ mímu rẹ̀ ń ṣe ẹ bẹ̀rù ọlọ́run ẹ bẹ̀rù ọlọ́run gbogbo ń tẹ́ bá ti rí tó pe rẹ̀ lóní sufi kọ́mọ̀jì kan Tijaniya tí ò wá tẹ̀lé kìtàbù wa sunna ẹ gbà wí pé títa rẹ̀ níṣe àìsí máa katira àwọn àfáwọn tọ̀ríkà tó yanjú kò jẹ́ ẹ mọ̀ kí ni wọ́n sọ kò jẹ́ ẹ kí ni wọ́n sọ nípa àwọn èèyàn wọ̀nyí wọ́n sọ tó pọ̀ nípa àwọn èèyàn wọ̀nyí tọ́ríkà ó wà lórí súnà ni ó wà lórí súnà ni ó wà lórí súnà ni tó o mo fi ní pé níbi tẹ́yìn ti gbá yẹn ẹ̀yin tẹ́ nígbà tẹ́ wá kó ohun tọ́ríkà Tìjàníyà ojú yín wá là ẹni ọ̀nà ànulẹ̀wà irọ́ o níjọ́ tẹ́yìn sí ibi tẹ́yìn ti gbá ni bóyá àtúkùtù ni wọ́n ń tú fún yín àmọ́ bíi táwa wà yìí sẹ́ ìtú dáadáa ni wọ́n ń tú fún wa wọ́n sì fi ń wé ọ̀rọ̀ hadith àti kìnnì àti ó jẹ́ kọ́kọ́ wa balẹ̀ pé n tá kà nínú hadisi àti Qur'an àti tó wà nínú tọ́díkà kò dàrú rárá jẹ́ kí n lẹ́kàn sí ọ sheikh wa mufti Nàìjíríà sheikh Ibrahim Sari Al-Husseini nínú tírà tí wọ́n kọ wà á fa Ahmad Yusuf wẹ ọlẹ́mọ́ lè kà torí pé ọdún kò ń bẹ àmọ́ wọn tó wá fẹ́ mọ̀ tọ́díkà tìyàní àdáda tírà yìí Anajul Hamid fi ma yajibu ala lè kọ́ murid sheikh Ibrahim Sari mufti Nàìjíríà lónìí kọ́nà ọba dẹ́kẹ́mi wọ́n gun àwọn ni wọ́n ṣe é ọ rí wípé tọ́ríkà tìjàníyà irun ẹ̀yìn tọ́ríkà àkìtàbọ̀ kí ni wà súnà òun ni tọ́ríkà tìjàníyà ló dúró lórí bákan náà ṣé abisi misiri tí mo sọ pọ́wà tí mo sọ pọ́wà tí mo pọ́wà ní mísírì ọ̀pọ̀nà bá wa kẹrin wọn kọ tí ra kọ́sìtò sẹ̀bì ìṣedéédé lórí kí ni tọ́ríkà tìjàníyà lọ́lẹ́ kà ìwà fún sufi tọ́pẹ́ ẹ̀ ní ṣéwù ní mùkádàmù ní khalifa tó ń ṣe tọ́lọ́hùn fẹ́ tó ń ṣe tí ṣètìjáni tí ò sọ bẹ́rù ọlọ́hùn bẹ̀rù ọlọ́run ọba subhanahu wa ta'ala bẹ̀rù ọlọ́run ọba subhanahu wa ta'ala àwọn tí ra tẹ́lọ̀ ní kárì tẹ́mọ̀ tẹ́mọ̀ pé tọ́lọ́kà Tijaniya ńkọ́ òṣìṣà ala sunnati wal furqan bí sẹ́wù ti wí nínú tíra ọ̀rọ̀ pọ̀ dáadáa àwọn ẹ̀rí pọ̀ Sheikh wa Ibrahim Sali àwọn ni mufti Nàìjíríà bàbá náà máa hadith pọ̀ wọ́n sì máa lè Kùránì pọ̀ <laughs> Tijaniyu ni wọ́n Tijaniyu ni wọ́n wọ́n kọ tíra kan at atira atira eh, eh, eh, atira wọn bẹ o wọn tọkọ tira alimugira àfa wa Ahmad Yusuf ní kọ́mọ̀ ọ̀rá wa láti Kánò ẹni tí o bá ṣe yẹra kó lọ́dọ̀ wọn ní ní ní kọ́mọ̀ ọ̀rá kọ́mọ̀ ọ̀rá alimugira wa kọ́mọ̀ ọ̀rá wa kọ́ wa kà á kọ́ wa sọ ti Sheikh Ibrahim Sali tí wọ́n sọ nípa tọ̀rí kàtìjàníyà àtàwọn tí wọ́n ń tán àwọn tán làwọn ń ṣe tí wọ́n tẹ̀lé alikitabu wa sunna ní ní kọ́mọ̀ ọ̀rá wa o gbogbo ìdáwọ́ náà nílé rọmi yé báyìí so eléyìí jẹ́ ọ̀rọ̀ tèmi tí mo nílò láti sọ mo tún sọ pé èmi àtàfà Ahmad Yusuf a lọ́rọ̀ mọ́ a lọ́rọ̀ àfikọ́rọ̀ lè wá kí ni o ọ̀ríjìnà Jawaru Maani tó bá wà dé ẹ̀hẹ́n àmọ́ tí gbogbo tó lè wò ká nínú nínú Jawaru Maani tó wà lọ́wọ́ rẹ̀ yẹn ọ̀nà mẹ́ta ló pín sí inú pé tó jẹ́ mistake àbí pé pé tó jẹ́ pé òun náà gẹ́gẹ́ bí mo ní tùnú ara rẹ̀ fún ara rẹ̀ tẹ́tí pé kò sì rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe ṣàpèjúwe mẹ́ta tí mo sì tú àyẹ̀bóyá ń kà tẹ́ pé wọ́n ti yọ àwọn ọ̀rọ̀ kan kó ń bẹ̀ torí jàrú màá ní ọwọ́ rẹ̀ yẹn kọ́ o kò pé o ọlọ́run kó ṣàánú wa kó sì dúró tiwa wàsálàmù aleykum warahmatullahi wabarakatuh